ẹwọ látara jálàbí ṣíṣe jálàbí ṣíṣe jálàbí ṣíṣe ẹ máa wo ọ̀gọ̀rọ̀ oníjálàbí ní ẹwọ orú ti máa rí ẹwọ bá ti máa rí ẹwọ ọtúwá ní slogan kan láàrin wọn ọgbọ̀ máa ń jà lábà kàzábà máa ń jà lábà kàzábà ẹni tó bá ilé ti ṣe jálàbí yóò parọ́ píríncípù ni kọ́ ìdà ni ẹjọ́ ṣé inú Islam wa náà láti fàyè gbárùn kan báyìí kí ni Islam sọ ń pa pé máa parọ́ kátówá lé èèyàn fẹ́ máa fi irọ́ jẹun kátówá ní irọ́ yẹn lẹ́yìn pé yẹn ń pa yẹn èèyàn fi ń jẹun yẹn èèyàn tún wá ń lẹ irọ́ yẹn mọ́ Islam ìwọ tó sì lè gbé príncipù kalẹ̀ tó lè jáde lẹ́nu tiẹ̀ náà pé máa ń jà lábà kàbábà ẹni bá ṣe yálà bí ó parọ́ tó ilé ti jáde lẹ́nu ẹ̀yẹn ó yẹ kó mọ̀ pọ̀ gbọ́rọ̀ lẹ́rú ẹ̀mọ́nú Islam irú nǹkan bẹ́ẹ̀ wá jáde lẹ́nu tiẹ̀ tán ó tún wá sọ pé Ọlọ́run ọba wa ló dìsáìn irú ẹ̀ ẹlòmí yóò tún wá sọ tó burú pátá yóò tún wá lanu ẹ̀ pàgà ọmọ pé kódà ànábì gan oníjàlá bí lòun náà subhanallah ilẹ̀ yorùbá wa yìí náà gbogbo orú náà dandan báyìí òun làwọn aláàfẹ́ mọ́ o ilẹ̀ yorùbá àwọn tá ń pè ní imani fún ara wa àbára ń bá pé kúfùrù ni a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ in tá ń pè ní tàwíhídù fún ara wa ṣíríkù ni àwọn tá láàfin ṣe kàrámà kàrámà kàrámà àwọn ẹni ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ idán ni bó láti fẹ́ ṣàtúnṣe yíò náà gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ òun ló bí àwọn ogun tá a rí ti ń ja jálàbí lọ́wọ́ torí pé bí jálàbí yẹn ni gbogbo àwọn àgbákò wọ̀nyí ti wọlé tọ̀ wá bẹ́ẹ̀ ni àbí ẹ̀yìn náà tán bá mú àfá ilé ilé ní tán bá mú ilé ìtàn ní gé orí èèyàn tálẹ̀ bá ń díẹ̀ àfá tán bá kó èèyàn mẹ́fà márùn-ún lè já àfá láàrin wọn mẹ́rin lè mẹ́ta ilé mẹ́ta dọ́rọ̀dọ̀ bí háàbá fi ìdí ìnira ìgbà la tó fẹ́ yọ́nú sí ilé ìdá nínú ẹ̀sìn tiwa ìbá ìsìláàmù lórúkọ jẹ́ ni tíjọba nàìjíríà gan sì gbọ́dọ̀ rí sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá mú eléyìí àǹfààní tó bá mú tọ̀hún àǹfààní ìkan kátẹ̀yàn mọ́ lọ́wọ́ àǹfààní egungun èèyàn àǹfààní orí èèyàn àǹfààní ẹsẹ̀ èèyàn àǹfààní inú abẹ́ obìnrin àǹfààní ẹláfà àtọ́lẹ́ á tí wọ́n mú láìpẹ́ yìí àti ogun orí fídíò rẹ̀ kí ló dé ìdáwó ládúbẹ́ sí irú eléyìí dá gbogbo orú eléyìí àìpẹ̀pẹ̀ ti wá nìyẹn pẹ̀lú ìdọ̀tí báyìí àfẹ́mọ́ nínú Islam ìdọ̀tí ni sẹ́ẹ̀nì ni ká mọ lẹ́rú àwọn èèyàn tó bá rí báyìí ká mọ lẹ́wọ́n mọ́ Islam ìdọ̀tí ni mọ́nà irú dọ̀tí yẹn agbọ́dọ̀ mọ́ wá fọ̀ dànù irú dọ̀tí yẹn agbọ́dọ̀ mọ́ gbé dànù á rí ìdá àwọ̀tùnà ìkẹ́pẹ́ tí wà nìyẹn tẹ́wárí ibi tí jálàbí ti wá délẹ̀ Yorùbá kò sọ́gbọ́n kó mọ́ di ogun kò sì sọ́gbọ́n kó mọ́ dọ̀tẹ̀ kò sọ́gbọ́n kó mọ́ di àmọ́ tábá ní kò sọ́gbọ́n kó mọ́ dogun kì ṣogun à àdásíra wa kìí ṣogun à ń yọ ọ̀bọ̀n síra wa kìí ṣogun à ń yọ ọkọ̀ ogun kí ni ó dì náà ni ogun àlàyé báyìí náà ni torí kí tẹ́lá bí táwọn sọ yìí ibẹ̀ làwọn kan jòkótì tí wọ́n ti ń jẹ láàárọ̀ tí wọ́n ti ń mu tí wọ́n ti ń ná tí wọ́n ti ń dán tí wọ́n ti ń gun ọkọ̀ bẹ̀m̀bẹ̀ sọ́njọ́ tó bá gbọ́ pógun ń ja dálà bí bí ìgbà tí ogun ń ja ọ̀nà ìjẹ̀mú wọn ni wàhálà ni ó dì ẹjọ́ ni ó dì ọ̀ràn ni ó dì abẹ́sì ni ọlá pé wọ́n ti lẹ́mọ́nú islam yóò fàkógún ọmọ jà ṣẹ̀rẹ́ ká ní wọ́n kàn ọ̀rá tí wọ́n sì gbé kúrò ló kọ islam ni ah, kálukú ní ríjí kálukú ní ríro níjẹ́ òun lẹ́gbọ́n táwọn pariwo ẹ̀ eh, babaláwo kan bẹ ní kọ́nà àbí kan bẹ kí ló kàn wọ́n pẹ̀lú rẹ̀ nígbà tí èsì lẹ́mọ́ islam kò kàn wọ́n nù amẹ́yìí tán báyìí lè ti lẹ̀mọ́ islam ìtókù ní ká wádìí pé ah ṣé ìsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ṣéjì ń bẹ́ẹ̀ lóòótọ́ ẹ wo látara jálàbí ṣíṣe jálàbí ṣíṣe jálàbí ṣíṣe ẹ máa wo ọgọ́rùn oní jálàbí ní ẹ worú ti máa rí ẹ bá ti máa rí ẹ wọ ní slogan kan láàrin wọn ọgbọ̀ máa ń jà lábà kàzábà máa ń jà lábà kàzábà ẹni tó bá ilé ti ṣe jálàbí yóò parọ́ príncípù ni kọ́ ìdà ni ẹjọ́ ṣé ní Islam wa náà láti fàyè gbárùn kan báyìí kí ni islam sọ ń pàtẹ́ ìhun mẹ́parọ́ kátówá lé èèyàn fẹ́ máa fi irọ́ jẹun kátówá ní irọ́ yẹn lẹ́yìn pé èèyàn pa yẹn èèyàn fi ń jẹun yẹn èèyàn tún wá ń lẹ irọ́ yẹn mọ́ islam ìwọ tó ti lè gbé príncipù kalẹ̀ tó lè jáde lẹ́nu tiẹ̀ náà pé máa ń jà lábà kàzábà ẹni bá ṣe yálà bí ó parọ́ tó ilé ti jáde lẹ́nu ẹ̀yẹn ó yẹ kó mọ̀ pé gbọ́dọ̀ lẹ́rú ẹ̀ islam irú nǹkan bẹ́ẹ̀ wá jáde lẹ́nu tiẹ̀ tán ó tún wá sọ pé ọlọ́run ọba wa ló dìzáìn irú ẹ̀ ẹlòmí yóò tún wá sọ tó burú pátá yóò tún wá lánú ẹ̀ pàgà ọmọ pé kódà anẹ́bì gan oníjálà bí lòun náà subhanallah ilẹ̀ yóò bá wa iná gbogbo orú náà dandan báyìí òun làwọn aláàfẹ́ mọ́ àfẹ́ mọ́ àwọ́ sì mọ́ pèpè against ẹ̀ á eléyìí kìí ṣara islam kálẹ̀ bá pé islam báwọn èèyàn tẹ́ ẹ̀ pé ní sí ni tẹ́ bá ti pé ní sí ẹ babaláwo jẹ́jẹ́ á fi ilẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí ìpèpè wà rẹ̀ o ìpèpè tí wà rẹ̀ ohun táwọn sọ nìyẹn yìí tó bí gbogbo boko haram ní wọ́n alákatà boko haram bó o kìíní ti di pé ayúrọ̀ rẹ̀ gbọ́dọ̀ fi wálẹ̀ ká mọ́ sí ayúrọ̀ àní ò sí lára ẹ̀ alẹ́ gbọ́dọ̀ sọ mọ́ àwọn ọmọ sọ pé kò sí lára ẹ̀ ibi ó ti ń dọ̀nà nu ibi ó ti ń dọ̀tẹ̀nu ibi ó ti ń di óyá ẹgbun ẹpá ẹbú ẹgé ohun tó ti ń dínú ẹ sì wọ́n jálàbí ọ̀hún ẹ̀rí tá a ti ṣàlàyé pẹ̀ kò níjà lè padà síbẹ̀ mọ́ kàtígórì ni ó jura wọn lọ ìmí kúfúrù pẹ́ńbélé ìmí ṣíríkù pẹ́ńbélé ìmí kúfúrù dúnà kófùrù ìmí òtí ẹ̀dẹ́ bí kúfúrù lè jẹ́ bí dáàni mí oríṣiríṣi ìlànà ni àmọ́nu gbogbo ẹ̀ kò sí tó bá tọ́lọ́ta náàbì múnú gbogbo ẹ̀ ìlànà pé eléyìí ẹ mọ́ pé níṣẹ́ àfáà mọ́ iṣẹ́ àfáà ni kó mú tíra kó ka tíra kó ka tán kó gbọ́yé kó gbọ́yé tán kó fi kọ́ ẹlòmíì ìmọ̀ kọ jó ní wàásí wà ìmọ̀ kọ jẹ́ àfáà kọ́ mọ́ ń kéwú wà ìmọ̀ kọ kó méjèèjì papọ̀ tọ́lọ̀ bá lè ṣe rọrùn fún ọ ẹlòmí ìmí ń bẹ́ kò kọyàn tí kó dẹ̀ ṣe wàásí inú mọ́ṣáláṣí bóyá fọ́lọ́mọ kéwú àbí fáwọn jẹ̀mọ́ rẹ̀

àfẹ́ gbà fún wọn ni o. wọ́n fẹ́ bá ṣẹ́wà bá jẹ iṣẹ́ ìwò ń bẹ́ẹ̀ ṣe náà Islam kí sí ni náà kàlí náà kàlítà fi ń dẹ́rùbà ara yín lẹ́yìn ní tàṣírá yín abọ́ náà kọ́ lóṣooṣi ṣe wà nínú Islam náà kàlítà fi ń dẹ́rùbà ara yín náà kàlítà fi ń tàṣírá yín ta ní òsí ni àmọ́ sọ náà ni àmọ́ sọ gbogbo àwọn tó bá sì láǹfààní àti lè máa sọ wọ́n gbọ́dọ̀ máa sọ torí pé kò sí nínú Islam kò sí kò nípìnlẹ̀ kò láàyè ó wà ń bára wa fàrí ohun tá ń bára wa sọ rèé ó wá bí ẹ́ ń takọ̀ àwọn bàbá alákatáńtítí ni wọ́n wọ́n lọ gbẹ́sìn wàhábíyà wá wọ́n lọ gbẹ́sìn ibnu tèmíà wá apàyẹn ni wàhábíyà apàyẹn ni ibnu tèmíà lọ́wọ́ fi ń lọ gbogbo bí tọ́lọ́ ń lọ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yóò dàrú gbogbo àwọn ọ̀pọ̀ tí ń tí ìpèpè wá sí láti ìbẹ̀rẹ̀ kọjá pé ah, ẹwọ bá fi ń bá ìsìlámù wa bọ̀ yìí ẹ dákun gbogbo kábẹ́ sọ ilé yìí tó ní báwọn bá ti ń ṣe nù kábẹ́ mẹ́lẹ̀ ìwà pàwọn bá ah ẹ mọ̀jẹ̀ àṣẹ báwọn mọ̀ ẹ bá ti bẹ́ẹ̀ ah bálù kùránì ti ní àṣẹ rè áyà rẹ̀ rè eléyìí ah, ah bálù kùránì ti ah, ah àráyà rẹ̀ náà lùkùránì àdísì rẹ̀ rè àrádìsì rẹ̀ lọ́rùkọ́ àmọ́ á ìmáàmù Málíkì sọ báyìí ìmáàmù Ṣáfi'í sọ báyìí Abu Hanifa sọ báyìí ìmáàmù Ahmadu sọ báyìí Ìsìláàmù nú ìyẹn láàfin ní kò ní jáàdáṣẹ́ àìrìnlẹ̀ àmọ́ pẹ̀lú ọ̀nà táà fi ṣe yìí àwa takú ti pé irọ́ àníṣẹ́ ẹbọ àti báyìí náà ni kò gbọdọ̀ yípadà ìṣáàbà ìlànà wọṣọ wá yípadà náà ìbóní bá bá ti mọ́ ń wọ́ ìlànà kọ́lé wá yípadà ìbóní bí wọ́n ti mọ́ ń kọ́ ìgbà tí ìmọ̀ ń dàgbà sókè yípadà ń bá gbogbo ẹ̀ ìmọ̀ ẹ̀sìn wa náà tí ìmọ̀ wa bá ti ń bọ́ ìmọ̀ wá ní ò so tí mọ̀ bá ti ń dé tí mọ̀ bá ti ń dàgbàsókè a gbọ́dọ̀ máa lọ pẹ̀lú ìmọ̀ ni talibul haqq yaduru ma'al haqq haythu dar talibul haqq yaduru ma'al haqq haythu dar ẹni tí máa ń wọ́ òdodo níbi òdodo bá ti ń lọ náà lónà mọ̀ lọ yóò mọ̀ lọ ni tó bá ṣe lé ìwáyé tí báyìí tó lọ́nà yóò mọ̀ gbà ni tẹ́ ń pè ní ìsìláàmù nìyẹn kí é ṣe pọ́kọ̀ wá dúró pé àníṣẹ́ àwọn ò yí padà